kì í ṣe Muhammed nìkan ló fẹ́ ọmọ kékeré àwọn fọ́lọ́wà Muhammed náà fọmọ kékeré ó kọ̀ yẹ pé àwọn try láti jẹ́ kí tiwọn lọ sókè ju ti prophet Muhammed lọ ni. inan almahid min nisa ikum in ritab fahaidatuhumnan dala dala ta dalatahun ashron, wala in lam yadinan kóbókóbó ọ̀rọ̀ tó mọ̀ ọ́n kà òun ló sì fẹ́ tú. èmi fẹ́ ṣèbéèrè nípa bíbélì díẹ̀. ọ̀rọ̀ tó bá rúni lójú ká béèrè lọ́wọ́ àwọn èèyàn tí ń gbọ́yé mo wá nílò pásítọ̀ tàbí kìrìsìtẹ́nì òdodo tó lè là wá lóye bóyá bí n bá gbọ́yé mo lè dọ́mọ ẹjọ́ wọn mọ̀nà kà ṣùgbọ́n bẹ́ẹ̀ bá rálàyé tó kún sí ọyìn ní capital letter ó ṣe èétí wá jẹ́ tẹ́ ẹ fẹ́ larí mọ́lẹ̀ lórí Àìṣà àtànábì Muhammad ṣé lóòótọ́ ni wípọ́ ọmọ ọdún mẹ́ta ní Rèbékà èyí tó ṣẹlẹ̀ ní Genesis twenty five verse twenty tó fẹ́ bàbá ogójì ọdún tí Sáísíkì ẹ sọ fún wa tẹ́ ẹ bá ní wọn ò kọ́ sínú ẹ̀pọ́ ọmọ ọdún mẹ́ta ni èmi náà sì sọ fún yín wípé wọn ò kọ́ sínú kùránì náà pọ́mọ ọdún mẹ́sàn-án láàyíṣà àmọ́ kíkó wá wájọ lọ bí tí wọ́n ti rí tọ̀hún kí n gbẹ́rìí tèmi jáde ẹ kàn bá ń lọ gúgù tàbí kẹ́ ẹ lọ wá àwọn ìwé ìtàn tó sọ̀rọ̀ nípa rèbékà ẹ béèrè kẹ́ ẹ ṣèwádìí pọ́mọ ọdún mélòó ni rèbékà wà tó fi lọ fáìsíkì bàbá ogójì ọdún o ní kété tó bá gbọ́dún mẹ́ta wá kẹ̀yà túbá lórí ìgbéyàwó àìṣà àtànábì tẹ́ ẹ ti ń fẹnu àbùkù kàn ṣé pé ti ilé yín gan burú jù yìí ọmọ ọdún mẹ́ta àbá ìsìnkì ò kì í sòjíṣẹ́ mọ́ ṣé rèbékà ò sí nínú àwọn obìnrin rẹ nínú bíbélì ni ẹyọ kan lè yùn ẹ tún jẹ́ àgbà mí yẹ̀wò ẹ já lọ wo bíbélì nọ́mbà orí kọkànlélọ́gbọ̀n nọ́mbà fásitátì one ẹ ṣàlàyé n tó wà níbẹ̀ fún wa láti seventeen tó fi dórí eighteen ẹsẹ̀ kẹtàdínlógún dé kejìdínlógún níbi Mósè ti ń bá wọn ọmọ ogun sọ̀rọ̀ bíbélì ló kú gbé jáde tó ní ẹ pa gbogbo ọkùnrin nínú wọn àtọmọ wẹ́wẹ́ kẹ́ ẹ sì pa àwọn ọmọ obìnrin tó ti mọkùnrin nípa àbádàpọ̀ eighteen wá jọ mí lójú o ṣùgbọ́n gbogbo àwọn ọmọbìnrin kéékèèké tí wọn ò mọkùnrin nípa àbádàpọ̀ èyùn ajẹ́pá wọn tí wọn ò tí ì bọ́kùnrin ṣe nǹkan kan ẹ dá wọn sí ẹ má pa wọ́n ní ìtumọ̀ rẹ̀ ó ní ẹ dá wọn sí fúnra yín ajẹ́pẹ́ kẹ́ ẹ lọ mọ́ ẹ fi wọ́n sára rindin èmi nìkan kọ́ mo kú lè rí bíbélì rà ẹ̀yin náà lè rí rà lọ́jà ẹ jẹ́ àjọ lọ kà á kájọ yẹ̀wò kájọ fúnra wọn ìbéèrè tí ń fi kásẹ̀ rẹ̀ lálẹ́ yìí ẹ tó lọ bá ń béèrè ọdún tí màríà wà nígbà tó fẹ́ jósẹ́fù tó bá ti jẹ́ wípé bíbélì nìkan lẹ fẹ́ ká ti mẹ́rì jáde a jẹ́ pé kẹ́ ẹ gbẹ́nu yín sọ̀hún tẹ́ ẹ bá ti rọ̀rọ̀ nípa ìsá àtànábì nínú kùránì wọ́n ní ẹ falala lọ ẹ lọ ọdún mẹ́ta rèbéka lọ ilé ọkọ bóyá kẹ́ ẹ lọ mọ̀ fáwọn ọmọ yín lọ́kọ ìdáwọn ọmọbìnrin tí wọn ò tí ì mọkùnrin sí ṣe é fẹ́ máa fi wọ́n dáko ni àbí kí ni wọ́n ń fọmọbìnrin ṣe nínú bíbélì kẹsì jámọ̀ ẹ dáhùn àwọn ìbéèrè wọ̀nyí lẹ́yìn náà kẹ́ ẹ yẹjú ti Màríà fún wa àwọn ohun tí mo bá pàdé lèyí bóyá a sì lè rí kírísítẹ́nì tí ó takọ̀rọ̀ náà